gẹ́gẹ́ bí mo wà pẹ̀lú ọ̀gá mi ní Western Sun ní Ẹdẹ tí ọ̀gá mi sọ pé àwọn fẹ́ lọ bá gọ́vnọ̀ wa sẹ́nitọ́ Adémọ́lá Adélékè nígbà tí mo gbọ́ nǹkan tí àwọn àti ọ̀gá mi jọ sọ ọ̀gá mi sọ yìí àwọn fẹ́ kí development wáyé bí àṣà àti ìṣe yìí pé àwọn fẹ́ jẹ́ kó pa wọn ní inú industry yìí bí mo ṣe gbọ́ tí ọ̀gá mi ṣe sọ ibẹ̀ ni Adémọ́lá Adélékè àti ọ̀gá mi tí wọ́n ti jọ ń jomi tó rọ ọ̀rọ̀ yìí pé báwo ni àṣà àti ṣe bí ò ṣe ní parun yálà sí lọ pé ní Ọ̀ṣun Òṣogbo wa yìí ọ̀gá mi fẹ́ kí gbogbo nǹkan kó máa lọ létòlétò kò fẹ́ kí nǹkan kó dagun ní Ọ̀ṣun Òṣogbo wa yìí wọ́n fi Àfọlábí ṣe èèyàn burúkú sí mi kò sí nǹkan tí wọ́n lè máa sọ nípa ọ̀gá mi mo lè takú síbẹ̀ nítorí pé ọ̀gá mi ò wà burúkú sí mi rí ní ọdún tó lọ ní ọdún yìí tí wọ́n ń ṣe fíìmù alápótí ẹ̀mí ní agodo lóòótọ́ mi ò gbàṣẹ lọ́wọ́ ọ̀gá mi kí n tó lọ àmọ́ mo lọ síbẹ̀ ìtorí pé mo fẹ́ wo bí ìtàn alápótí ẹ̀mí ṣe rí àmọ́ bí mo lọ síbẹ̀ ẹni tó rí mi tó mọ̀ yìí pé ọmọọṣẹ́ mọ́fì ni mo jẹ́ àwọn ni wọ́n pè mí tán ní pé à kí n lọ ṣe iṣẹ́ náà pẹ̀lú mo ṣe náà ibẹ̀ mo ti rí Olasco Film Production tí wọ́n pẹ̀lú bí mo ṣe ń sọ èdè wọ́n ní pé à àwọn fẹ́ pè mí sí ibi iṣẹ́ kan táìmù tí mo wá lọ sí iléèwé torí pé mo ti ní pé mo ṣe parí ss3 mi tán mo ní pé mi ò ní lọ sí iléèwé ipe mo fẹ́ lọ bá ọ̀gá mi Murphy Àfọlábí ní Èkó àmọ́ ọ̀gá mi sọ fún mi wípé ààbò ẹ̀kọ́ kò dáa iléèwé tí mo wà lónìí Murphy Àfọlábí náà jẹ́ kí n lọ àwọn náà ní pé kí n lọ sí iléèwé ipe tí mo bá ka ìwé tí mo yanjú ipe nǹkan táwọn ní lágbára àwọn máa máa fi ràn mí lọ́wọ́ ipe kí n lọ ipe ó tún máa fi help mi láti mọ bá ṣe máa ń kọ script láti mọ bá ṣe máa ń ka lines láti mọ bá ṣe máa ń coordinate torí ìdí nìyẹn tí mo ṣe lọ sí ilé ìwé èèyàn gidi ni Murphy Àfọlábí jẹ́ sí mi bí mo ṣe wá ṣe gbọ́ yí pé ọ̀làsíkò sọ yí pé àwọn máa pè mí sí iṣẹ́ ní Ìbàdàn gbàrà tí mo fẹ́ ní kí n sọ fún ọ̀gá mi pé àṣà ọ̀làsíkò nípa àwọn máa pè mí sí iṣẹ́ but tí wọ́n bá ti pè mí màá jẹ́ kẹ́ ẹ mọ̀ torí ìwúrí ńlá ni máa ń jẹ́ fún Murphy láti rí kí àwọn ọmọọṣẹ́ rẹ̀ kan máa dàgbà sókè kan máa lọ sí ní ìlọsíwájú. ẹ ṣe púpọ̀ látàárọ̀ ẹ jẹ́ bá a dárúkọ yín fún àwọn tí ó ń wà lọ́wọ́lọ́wọ́ nílé báyìí. orúkọ mi ni Akọ́ládé Fatima gbogbo ayé dẹ̀ mọ̀ mí sí Tima. ẹ ṣe púpọ̀.